wọ́n ti mú ìyá tí wọ́n fọmọ ọdún méjì tó tún dàwátì nílọrin ṣọ́ ọ̀rọ̀ ọmọ jíjí gbé nílùú ìlọrin ti fẹ́ di ẹgbìnrin ọ̀tẹ̀ báyìí bí wọ́n ṣe ń pa ọ̀kan lòmíràn tó ń rú wọ́n ti tún jí ọmọ ọdún méjì kan Zainab Waheed Ambali gbé lọ lágbègbè Wàrà nílùú ìlọrin nípínlẹ̀ Kwara àwọn ọlọ́pàá sì ti lọ́ọ́ fi páńpẹ́ òfin gbé ẹni tí wọ́n fi ọmọ náà ṣọ́ lọ́jọ́ ajé Monday ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù keje tó kọjá yìí ni wọ́n jí ọmọ náà gbé lọ́sàn-án gangan lásìkò tí ìyá ọmọbìnrin náà jáde lọ tó sì fi ọmọ ṣọ́ alábàágbé wọn kan aláròye gbọ́ pé kudirat waheed tó jẹ́ ìyá zainab tí wọ́n jí gbé ló ń jáde lọ sí òde tó sì fi ọmọ rẹ̀ ṣọ́ ẹni tí wọ́n jọ ń gbélé pé kó máa bá òun ṣọ́ ọmọ náà ṣùgbọ́n nígbà tó darí padà délé ó béèrè ọmọ rẹ̀ lọ́wọ́ ẹni tó fi ṣọ́ ṣùgbọ́n ẹni náà dáhùn pé ọmọ rẹ̀ wà nínú ilé tó ti ń wo fíìmù nígbà tí nepa múná lọ tí gbogbo àwọn ọmọ yòókù jáde ní Kudirat lọ́wọ́ ọmọ rẹ̀ àwọn yẹn ní ọmọ rẹ̀ kò wá wo fíìmù lọ́dọ̀ àwọn èyí ló ṣokùnfà bí ìyá Zainab ṣe pariwo síta tí wọ́n sì bẹ̀rẹ̀ sí í wá ọmọ òun kiri wahid tó jẹ́ bàbá ọmọ sọ fún Aláròyé pé kò sí ibi táwọn kò wá ọmọ náà dé ṣùgbọ́n àwọn kò tí ì rí ọmọ náà ó fi kún un pé àwọn ti lọ fọ̀rọ̀ náà tó ọlọ́pàá létí tí wọ́n sì ti lọ mú ìyá tí wọ́n fi ọmọ òun ṣọ́ tẹ́ ò bá gbàgbé lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù keje tó kọjá yìí ni wọ́n jí ọmọ oṣù méjì kan gbé lọ lágbègbè sawmill nílùú ìlọrin lásìkò tí wọ́n ń ṣayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde fún àwọn akẹ́kọ̀ọ́ tí iléeṣẹ́ ọlọ́pàá sì ní àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà ibrahim alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ aláròye online tv jamiu abáyọ̀mí ló kà sétí ìgbọ́ yín